ẹ̀yin èèyàn ilé bí a ṣe gbọ́ ọ wọ́n ní dr elizabeth jacquish àti ọkọ wọn wọ́n náà rèézí seven hundred million fún olórí mariam o wípé kí ó kúrò nínú pálásì kó fi kábíyèsí àti queen naomi sílẹ̀ kí ó máa lọ ní ayọ̀ àtàlàáfíà tó bá wá jẹ́ pé àwọn nìkan náà kó owó ìsílẹ̀ a lè sọ àbí tó bá jẹ́ pé àwọn àti kábíyèsí náà kó owó ìsílẹ̀ a lè sọ. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní wọ́n kó owó yìí jọ, wọ́n kó fún un wípé kó jọ kó máa lọ láyọ̀ àtàlàáfíà kó fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀. Allegedly bí a ṣe gbọ́ ni o. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ńkọ́? Orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrating gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn létí àbá ti subscribe ẹ lọ subscribe o so that a bá ti post ẹni gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní Mariam wọ́n ní ó ti ń sọ tipẹ́ wípé òun fẹ́ fi kábíyèsí sílẹ̀ wípé kí kábíyèsí sẹ́tùn kàn jẹ́ kó máa lọ. Wọ́n ní Dr. Elizabeth Jacquish àtọkọ wọn, wọ́n ní ṣẹ̀ pé adopted daughter kábíyèsí ni wọ́n. Wọ́n ní wọ́n raise seven hundred million. Wọ́n ní wọ́n dẹ̀ ní kó send account number tó fẹ́ kó ń fi sí àbí kó send bank draft bó ṣe máa san láti fún un ní owó yẹn. Wọ́n ní àtìgbà tí wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ọkàn ò wọ́n ní ṣe ló ń sáré kiri wọ́n ló ní pé even gan tó bá máa settle pẹ̀lú irú owó báyẹn wípé wọ́n máa ní láti ta ọ̀jájá mọ́ o wípé owó yẹn kò lè tó pẹ̀lú gbogbo ìyà tó ń ti jẹ nínú palace ẹ jẹ́ kájọ máa gbọ́ lọ. bí a ṣe gbọ́ òun ẹ̀yin náà mọ̀ pé ọ̀jájá mọ ibi tó tóbi ni ní Ilé Ifẹ̀ òun ni one of the biggest mall tó tóbi ní ilé Ifẹ̀ wọ́n ní kábíyèsí àti àwọn ọ̀rẹ́ wọn kan wọ́n ní ọ̀rẹ́ wọn yìí pásítọ̀ ni wọ́n ní àti àwọn Dr. um, Elizabeth ọmọ wọn Jacquish wọ́n ní àwọn ni wọ́n raise owó yìí o láti kó fún Mariam wípé ó tó gẹ́ kí Mariam fi kábíyèsí sílẹ̀ kan máa bá tiwọn lọ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo èyí tó kù. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ní Mariam sọ ni pé tí wọ́n bá ta Ọ̀jájá mọ́, òun ò ní kúrò ní palace kábíyèsí wípé torí owó tí àti owó tó ń kó sílẹ̀ àti ìyà tó ń jẹ fún kábíyèsí, wọ́n ní kì ṣe kékeré pé ó ní òun ò ní gbà wípé àfi bá ta Ọ̀jájá mọ́ láti settle òun. Ẹ̀yin èèyàn ilé ẹ pé èyí tó lágbára wọ́n ní ọ̀rọ̀ tí Mariam ti ń sọ tẹ́lẹ̀ ò ní pé kí kábíyèsí kó settle pẹ̀lú seven hundred million naira wọ́n nígbà tí kábíyèsí dẹ̀ wá wá owó yẹn wọ́n ní ṣe ni àǹtí wa Mariam tún gbé ọ̀rọ̀ sókè o ló tún ní rárá o wọ́n máa ta òjájá mọ́ ọ ní o kó tó di pé òun kúrò nínú pálásì kábíyèsí ẹ̀yin èèyàn lé hmm, ẹ pé yìí lágbára ẹ jẹ́ ká máa gbọ́ lọ. wọ́n ní pẹ̀lú gbogbo wàhálà tí mariam dá sílẹ̀ nínú palace wọ́n ní àìmọye àwọn èèyàn náà ń wá bí wọ́n ṣe máa settle mariam even gan kí kábíyèsí má sọ owó kankan wọ́n ní àwọn èèyàn ń wá bó ṣe máa settle mariam tí mariam fi máa bá tiẹ̀ lọ wọ́n nítorí pé wọ́n fẹ́ kí kábíyèsí nífọ̀kànbalẹ̀ nítorí pé bp kábíyèsí ti high wọn ò dẹ̀ fẹ́ kí bp wọn high wọ́n ní so wọ́n rẹ́dì láti kó owó yẹn sílẹ̀ kí mariam kó fi fi pálásì kábíyèsí sílẹ̀. ẹ̀yin náà mọ̀ pé wàhálà kábíyèsí wàhálà tí kábíyèsí ń kọjú tó ń kọjú nínú pálásì yẹn ó ti pọ̀ jù ẹ dẹ̀ mọ̀ pé ní ẹbí àwọn kábíyèsí wọ́n máa ń live long ni so pẹ̀lú gbogbo wàhálà tí Mariam ń fà lẹ́sẹ̀ tó ń fà kiri yìí ó ti sú kábíyèsí ọ̀rọ̀ ẹ ti dé góńgó ẹ̀mí kábíyèsí Nítorí ẹ̀ ni àwọn fámílì wọn náà ti fọwọ́sowọ́pọ̀ wípé àti àwọn ọ̀rẹ́ wọn wípé kí wọ́n wá owó jọ o, kí wọ́n settle Mariam kó máa bá ti ẹ̀ lọ. Láti ìgbà tó ti dé palace, kò sí ìfẹ́ kankan láàárín òun àti kábíyèsí. Infatuation ni. Ǹkan táa dẹ̀ fi lè sọ pé infatuation ni pé kò sí ọjọ́ tí kábíyèsí dunú sí ẹ rí. Kò sí ọjọ́ kan láàárín oṣù kan tó ní ìjà nínú pálásì at least bí ẹ̀mẹrin bí ẹ̀ máa wà já nínú pálásì ọkùnrin wo ló fẹ́ máa go through yìí ọkùnrin wo ló fẹ́ pé irú ìyàwó tí ò ní fi lọ́kàn balẹ̀ ọkùnrin wo ló fẹ́ gbé sínú pálásì kò sí rárá so the best thing náà ni pé wọ́n nígbà tó tiẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ pé seven hundred million ló máa gbà tó bá máa ṣẹ́tùn bóyá ó rè pé wọ́n ní rí owó yẹn ní àmọ́ wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi lọ kó owó ìjọ pé kó send account ẹ̀ kan transfer síbẹ̀ fún àbí kan kọ bank statement bank draft lórúkọ ẹ̀ kan fi lé lọ́wọ́ kó kúrò ní palace kábíyèsí. Gbogbo wọn ló níwà wọn lọ́wọ́. At least èèyàn mẹ́ta nínú àwọn ìyàwó tó fẹ́ ẹ náà ti bẹ̀rẹ̀ wàhálà. Tóbi bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀. Tóbi bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ olórí Ronkẹ́ náà àti Mariam. Ọjọ́ wo ni kábíyèsí fẹ́ ṣe gbogbo èyí dá? Ọjọ́ wo ni kábíyèsí fẹ́ ní fọkànbalẹ̀? ọjọ́ wo ni kábíyèsí fẹ́ nísìnyí ìtorí ẹ̀ ni wọ́n fi ní rárá o enough is enough kán kówó jọ kí wọ́n kó fún àǹtí wáyẹ́mù ó kúrò ní ààfin pálásì kábíyèsí kán ní fọkànbalẹ̀ kán ní gbádùn èyí náà mọ̀ pé obìnrin méjì gbèyàn ní wàhálà ká tó wá lóbìnrin mẹ́fà kò ń ṣe nǹkan kékeré rárá ẹ̀yin èèyàn lé so kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀kọ́ tó kọ́ wa ṣe é mọ̀ ipá ní gbogbo gist wa ló máa máa kọ́ wa lẹ́kọ̀ọ́ Ẹ̀kọ́ tó kọ́ wa tí ọ̀rọ̀ yìí kọ́ wa ó dá lórí ọ̀rọ̀ bí ìgbésí ayé Miriam ṣe rí. Number one, ó ti dàgbà. Ó yẹ kí obìnrin, ó yẹ kó máa kó ẹnu ẹ̀ ní ìjánu. Obìnrin tó bá jẹ́ pé every time ló máa máa sọ̀rọ̀, ló máa máa sìrìn ègún kò da. Nítorí àwọn ọkùnrin yìí wọ́n máa ń di nǹkan mọ́wọ́ tó bá ti ṣe nǹkan fún wọn báyìí tó bẹ̀rẹ̀ sí sírègùn pé ẹ tí o bá ń ṣe mí ṣé o máa débì ni tí o bá ń ṣe mí ṣé o máa débì ni ṣebẹ́ mi mo kówó sílẹ̀ èmi ni mo fún ẹ ní business idea ọkùnrin yẹn ó máa mú dání ni kò dẹ̀ ní love ẹ mọ́ láéláé ẹ jẹ́ kéyìí kọ́ wa ní ẹ̀kọ́ tẹ́ bá ṣe nǹkan fọ́kọ yín gbogbo ayé ò gbúdọ̀ mọ̀ ṣebí ńgbà tí ẹ̀ ń gbádùn ara yín lẹ ṣe ṣebí o ṣe fún ní kọ̀ọ̀rọ̀ ni kí wá lóde tó jẹ́ pé gbogbo ẹ̀ ló máa nà sí gbangba tó máa jẹ́ yé gbọ́ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ yìí o kò ń ṣe gbogbo nǹkan tá a bá ṣe fọ́kọ wa la gbọ́dọ̀ máa sọ fún ọ̀rẹ́ àbí àwọn èèyàn ní àwùjọ obìnrin míì wà tó jẹ́ pé ó máa dá ọkọ ẹ̀ lókòwò kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́ yẹn ọkùn obìnrin kọ́lé fọkùnrin tẹ máa tó máa gbéwò ilé báyìí fọkùnrin tẹ máa rè pé ọkùnrin yẹn ló ní ọkùnrin yóò dẹ̀ nídà so ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ yìí ká má máa ṣe bẹ́ẹ̀ kò dáa fún àwọn obìnrin láti máa sìnrìn gùn tí o bá lówó ju ọkùnrin lọ so be it fi fi fi fi dá ọkùnrin yẹn jẹ́ kó jẹ́ kó maintain ẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin ló máa ń ṣe ibi fóbìnrin o ẹ jẹ́ ká kọ sílẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin ní ìkà kò dẹ́ ń ṣe gbogbo ọkùnrin ló ń da obìnrin so ẹ̀yin èèyàn lé àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up kẹ́ẹ̀dẹ̀ ṣé àkẹ́ comment kẹ́ like ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you.